tọrọ àlékún kí àti àlékún gẹ̀fà ànábì sallallahu alaihi wasallam akíra wa kú ìgbìyànjú kọ́nà gbà sí àmọ́ wa tòní ní ìjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa bí wàá ṣe mọ̀ pé Ramadan di mẹ́rìnlá lónìí kí ọlọ́ba kí ó jẹ́ kí a ṣe àǹfààní ọlọ́pọ̀lọpọ̀ ń bẹ ẹjá wà ní farabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ ọlọ́kan ọ̀jọ̀kan àti ẹ̀kọ́ olówó iyebíye látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràfùdín Gbádébọ̀ ọ̀rọ̀ jí kí ọlọ́ba kí ó ṣe rọrùn lórí àkọ́tún ètò yín ètò wa Hudan wa Bushra الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نبي بيو أبين كميجا حرام لو جلابي وفي الله وباوا أما أننا كنا كما أننا بطلو نتوري بيو لأنبي islamu ṣe lè wọ ẹgbọdọ dáná lọ́nà tó ń jẹ ọwọ́ apọ́ tá a máa fi ṣòfò a sì gbọ́dọ̀ gbé nǹkan mímu kalẹ bí omi tí ọwọ́ apọ̀ lápọ̀jù débi pé a máa fi ṣèrà aṣọ wa tá a gan ìnákúnà wà tọkọ ìyàwó wa wà gbádá sí tí ó tún wá jẹ́ pé bíi mítà márùn-ún wọlé a'udhu billah ìsìláàmù kórìíra gbogbo ònákùnà gbogbo táyà ẹnu àlàyéná bùtùlù haram ni nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ àmọ́ sọ ni dọ́mọ ẹ̀yà ṣẹ̀tọ́n akramakumullah ìsìláàmù tún ṣe léèwọ̀ gbogbo àwọn èròjà eré gbogbo àwọn èròjà orin àwọn àlù lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn fèrè lọ́lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí tá a máa lò tọ́jú pé a máa fi lùlù a máa fa fèrè a máa ṣe gbogbo ẹ̀ islam ṣe léwọ̀ kódà islam tún fi hàn wá pé àwọn èèyàn nínú àlòmọ̀ yìí yóò ṣẹlẹ̀ wípé wọ́n jẹ wọ́n mu wọ́n sì máa ṣeré wọ́n máa kọrin wọ́n máa lù wọ́n máa jó nígbà tí oorun bá wá gbé wọn lọ tí wọ́n bá sùn tí wọ́n bá jí wọ́n bá bára wọn lẹ́ni tọ́lọ́ wọn bá ti yí ẹ̀dá wọn padà sí ti ọ̀bọ àti ẹlẹ́dẹ̀ ọlọ́run dákun là wá ọlọ́run ṣọ́ wa. Imran ibn Husayn radiyallahu anhu ọlọ́gbẹ̀gbà wáyé wa wọ́n lẹ́nu Nabi Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sọ́ onífi hadhihi al-ummati khasfun wa maskhun wa qadh yọ ṣẹlẹ̀ nínú ìjọ yìí o wípé ilẹ̀ ó rí mọ́ àwọn kan lẹ́sẹ̀ yọ ṣẹlẹ̀ nínú ìjọ yìí o bọ́lá wọn bó yí àwọn kan yóò yí ẹ̀dá wọn padà sí ti ẹranko yóò sì ṣẹlẹ̀ nínú ìjọ yìí wípé ìsọnilókò yóò ṣẹlẹ̀ nínú ìjọ yìí táwọn àlejò náà mọ̀ sọ àwọn èèyàn lókò ẹ̀ kàn rí i pé wọ́n ń sọ èèyàn lókò ni ẹ̀ ní rẹ́ni tí ń sọ. So wọ́n lè máa sọlé lóko tẹ́ẹ̀nì rẹ ni ti ń sọ àìmọye ṣẹbẹ́ wọn náà ti rírú ẹ̀rí bó rírí ọba gbọ́rí ọba gbọ́rí tí wọ́n pe má délé yín ọba bá débẹ̀ wọ́n máa sọ lóko ni ta ni ó sọ lóko má súnmọ́ aláníyè ọba bá súnmọ́ ọkàrí tó kò ń bọ́ọ̀lù wọn náà ni o àìmọye irú rẹ tó ti ṣẹlẹ̀ á òdodo lọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan wá sọ ó ṣẹlẹ̀ anábìíní ìlà ọ̀bọ̀họ̀rọ̀ ti kàyínàtù wàlmẹ̀ẹ́sìfù wọ́ṣọ́rìbà ti kùmùr. ní ìgbà tí àwọn ní ìgbà tí àwọn nǹkan èròjà eré tó bá ti hàn àtòrin kíkọ àti mímu ọtí nígbà tó bá ti hàn ìgbà náà ló ní ọ̀sẹ̀lẹ̀. alimami Tirmidhi inú gbé jáde nínú súnánù rẹ̀ bí sanadin sahih lọ́nà tó fẹsẹ̀ rìn lẹ̀ islam ó ní kó dunnú lásìkò dunnú ó ní kó yọ̀ lásìkò ayọ̀ àmọ́ má yọ ayọ̀ pọ̀rọ́ má dunnú kí dunnú tí ó mú ọ fagbọn ọlọ́run ọba ya kọ́ má bàa bábìnú ọlọ́run ọba pàdé. ọ̀tọ̀ ike kí ọkọ ìyàwó àbí ìyàwó ọ̀tọ̀ kí ìyàwó kọjá pé òun gángan fúnra rẹ̀ ó dìde ó ń ṣe ó ń gbóúnjẹ fáwọn ẹni tí wọ́n á bá wọn yọ̀ ó ń gbómi fáwọn ẹni tí wọ́n á bá wọn kò sí tó burú lópin ìgbà tó bá jẹ́ pé tó ara rẹ̀ kò sì sí fìtínà kan tá à ń bẹ̀rù kó lè ṣẹlẹ̀ saidi anhu ó ní da'a Abu sallallahu alayhi wa sallam fi 'ursihi. wọ́n ní baba usaid asaidi ó pe anabi sallallahu alayhi wa sallam láti wá jẹun níbi ìgbéyàwó rẹ̀ wa kanat imra'atuhu yawma idhin khadimahum fil arus ó ní ìyàwó rẹ̀ ìyàwó baba usaid lọ́jọ́ yẹn òun ló ń gbóúnjẹ fún wọn lọ́jọ́ náà òun ló ń gbóúnjẹ wàhíyà làárùs òun ló ń gbóúnjẹ fún wọn lọ́jọ́ náà òun sì níyàwó tó wá sílé ọkọ. وقال سهل وقال سهل سهل واسويك تدرون ما سقط رسول الله صلى الله عليه وآله وسلم oníṣẹ́ mọ́rú omi tó fún anabi sallallahu alayhi wa sallam tó fún mu ó ní omi tó fún ni pé anqa'at lahu tamaratin min al-layl falamma falamma akala saqathu iyya wọn ló ti kó dàbínù dà sínú omi látàlẹ́ nígbà tá anabi wa jẹun tán omi ẹ̀rẹ̀ dẹ́bínú yẹn ló fún anabi sallallahu alaihi wasallam alimami bukhari àti muslim ló gbé jáde eléyìí fi hàn pé obìnrin tí ọjọ́ pọ̀ ń lọ wá sílé ọkọ kò sí tó burú ọjọ́ pọ̀ ń lọ gbóúnjẹ ló gbé fún àlejò tọ́wọ́ bá wọn yọ lópin ìgbà tó bá yẹ kó bóra rẹ̀ kò sí ara rẹ̀ sílẹ̀ ìsìláàmù ò kí á nìdájọ ká kéde pé lágbájá fẹ lágbájá kí nìdájọ ká ṣàfihàn pa àfẹ́rẹ́ ni súnà ni o ká kéde pa àfẹ́rẹ́ ni ó sì tọ́ obìnrin káwọn kéde pé ìyàwó là ń gbé pẹ̀lú lílu sákàrà láàrin ara wọn wọn gbọ́dọ̀ lójú sákàrà lọ sákàrà táwọn ara wọn wọ́n fi ṣe àpèjúwe pé ìyàwó là ń gbé yẹsẹ pé tọkùnrin ọmọ lu bàndírì kan fáwọn fáwọn obìnrin o àbí láàrin obìnrin àtọkùnrin àbí tọ́ máa lu fáwọn ọkùnrin o rárá o tọ́wọ́ akàn á jẹ́ dógó láàrin àwọn obìnrin olóbìn tọ́ máa tanra rẹ jẹ pé àwọn lu sákárà níbi ìgbéyàwó láyé ànábì yẹn láyé ànábì ńgbà wọn á lu ọkùnrin nílùú fáwọn obìnrin àwọn obìnrin fúnra ara wọn láàrin ara wọn àwọn ni ó ṣe léyìn ìtumọ̀ rẹ̀ sì ni pé à ń fi ń ṣèkéde pé ìyàwó là ń gbé kò sì sí tó burú wípé káwọn obìnrin pẹ̀lú bí wọ́n ti ṣe ń lu sákàrà yẹn wọ́n tún máa dá wákà láàrin ara wọn lópin ìgbà tó bá ṣe wípé wọn ò ní máa sọ sọkúsọ wọn ò ní máa wíwèkúwè wọn ò ní máa sọ̀rọ̀ àlùfáàṣá nínú orin tí wọ́n láwọn ń kọ yẹn wàyí o kò tọ́ o. báyà torí pé à ń ṣègbéyàwó àbí nǹkan kan kọkùnrin àti obìnrin ọmọ wa lù pọ̀ mọ́ra wọn níbi gbogbo àjọyọ̀ kọ̀tọ́ kò sì tọ́ wípé nígbà tí ìyàwó èèyàn bá ń bẹ́ ń bì kan pẹ̀lú àwọn obìnrin míì tí ì ṣe ìyàwó èèyàn tó sì jẹ́ pé àwọn obìnrin míì tí ì ṣe ìyàwó èèyàn yìí báyìí ara wọn wọ́n sílẹ̀. Si kéèyàn wá ti torí pé ìyàwó èèyàn ń bẹ láàrin wọn kó wá lọ wọlé báyàwó rẹ̀ kọ́tọ́ nítorí pé tíyàwó rẹ̀ bá jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ bó làwọn obìnrin yòókù ṣe jẹ́ ẹ̀tọ́ fún ọ pé kó rí wọn bó làwọn ṣe jẹ́ ẹ̀tọ́ fún ọ pé kó rí nǹkan tí ọ̀tọ̀ kò rí lára wọn torí rẹ̀ sọ́ra rẹ̀ o ọ̀yà náà pé ìyàwó tiẹ̀ ń bi tọ́ wà ní kó wá bọ̀ tọ́ wákàkíwákà orinkórin tó ní sọkúsọ nú gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé síwájú yìí kò tẹnu mùsùlùmí jáde o bákan náà a máa lùlù a máa lu jáàsì a máa fọn fèrè a máa ṣe kínní kan pé àwọn là kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ o islam ọ̀farama islam ọ̀farama a sì gbọ́dọ̀ lọ gbé léré a gbọ́dọ̀ lọ gbó lórin nítorí pé à ń ṣègbéyàwó islam ọ̀farama àbẹ́yìn ṣe mùsùlùmí ni ìbá jẹ́ pé mùsùlùmí lẹ́yìn ẹ̀yin náà gbọ́dọ̀ tẹ̀lé òfin ọ̀run kì í ṣe pé ẹnìkan lọ bá wí kọ̀ bẹ́ẹ̀ nìkan wí tó ń tan ara rẹ̀ jẹ kí wọ́n máa sọ pé kọ̀ bọ́ọ̀n wí ẹlòmíì ní ń bá ìwé ìṣe mùsùlùmí alastu muslima alastu muslima síwò ẹsẹ mùsùlùmí lọkùnrin síwò ẹsẹ mùsùlùmí lóbìnrin òfin ọlọ́wọ́n ọba kọ̀ bẹ́ẹ̀ nìkan wíkọ́ dẹ́ nìkan sí gbogbo apáta ní báwí abẹ́ẹ̀fẹ́ wà lìjánà ni. àbí abu amir al-ashari radiyallahu anhu ọgbà ìgbàwọ̀ ọ̀rọ̀ wa o. wọ́n lẹ́nu bí muhammed sallallahu alayhi wa sallam wọ́n kú yakunanna min ummati aqwamun yastaxilluna alḥirra walḥarira walkhamra walmacazif akhrajahu al-bukhari. wa abu dawud hadithi jẹ́ hadithi tó fẹsẹ̀ rìn lẹ̀ wámú. anabi sallallahu alaihi wasallam ni a rí o nínú àlùmọ́ mi àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ní a òdodo lọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam wọ́n ti sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ báyìí wọ́n kàn ń lò bó ṣe wù wọ́n ní àfi bíi táyà mọ́tò bẹ́lẹ̀ yìí bá bá sùn eléyìí náà tún bá sùn bẹ́lẹ̀ yìí náà bá bá sùn eléyìí náà tún bá sùn àbẹ́ rí kó òdodo lọ́rọ̀ anabi bíi nígbà tó máa lọ gbóyún ẹyẹ wálé wọ́n wá ń wádìí pé ta lẹni tó fún lóyún nígbà tó máa ń tọ́ka sí ó lẹ́nìkan báyìí ló fún lóyún sẹ́mi pé ọmọ nǹkan ọ̀gbádùn torí ọmọ ẹni ìbájọ́ ni àbáyọ̀ gbobi tọ́lọ̀ ń gbábẹ́ rẹ pamọ́ sí ó sì sí gbogbo lẹ̀kún sí gbogbo lẹ̀kún sí gbogbo lẹ̀kún ó fi wọ́n ó fi dé kó wọ́n àgádágodo ọwọ́ alẹ́ni báyìí lẹni tó bọ̀ àwọn òbí tí wọn ò nígbà wọn wá dọ́dọ̀ onítìn wọn á ní ẹ tó àárín tó gbé wa wá òun náà kí ẹ tí ìwà àtọmọ wa jọ ṣe ẹ afẹ́kàn fi yọ pé ti doyún ni subhanallah subhanallah afẹ́ fi yé ta ni kó ti doyún ọmọ ayé ìwọ ń bẹ̀ wá dọkọ ọmọ yín gbá pé ah, ọmọ àwọn báyìí ni ó lọ ẹjọ́ sàṣìmọ́sẹ̀ ń jọ báyìí ni wọ́n bá sọ pé kí lẹ́ sọ tí ó dùn lẹ́nu yín bóńbà tiẹ̀ gbà pọ́ńbà ṣe sọ sọ fún yín pé ònìkan ló ń bá ṣe ni àwọn tó méjìlá ń jọ náà la ilaha illallah la ilaha illallah torí ẹ anabi sallallahu alaihi wasallam ni àwọn kan bọ̀ àwọn kan wà nínú àlòmọ wọn ti ṣẹlẹ̀ kò yéé ṣẹlẹ̀ tí wọ́n sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ wàlhàríra wọ́n tún sọ aṣọ harir eléyìí tọ́lọ́ wọn bá ṣe léèwọ̀ wọ́n tún sẹ́dẹ̀tọ́ ọlọ́run ṣe léèwọ̀ fáwọn ọkùnrin ẹ̀tọ́ ni fáwọn obìnrin ẹ̀rọ àwọn ọkùnrin náà tó bá fẹ́ fi hàn pọ̀ ńlówó tó bá fẹ́ fi hàn pọ̀ láńbẹ́ òun náà máa wá wọ sọ harir eléyìí tọ́lọ́ ń ṣe léèwọ̀ fọkùnrin nílé ayé ń bì tó ṣe pé ẹni tó bá wà àlìjẹ́nà yóò bẹ nínú aṣọ tí wọ́n máa wọ̀ lálìjẹ́nà lọ́kùnrin. wal khamra yóò tún bẹ nínú àlómọ ẹ̀yà àwọn tí wọ́n sọ tí mímu tí wọ́n sọ dẹ̀ tọ̀ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ní. ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wọn pè lálàájẹ́ àlájà àwọn ní tọ́tí àlájẹ́ àlájà tí mutí mùsùlùmí tí mùsùlùmí tí ń tọ́tí mùsùlùmí tí tó tó fún wọn níbi tí wọ́n ti máa tọ́tí àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ mùsùlùmí tí ń pọ́ntí a'udhu billah tó wàlmàẹ́sìf àtàwọn nǹkan eré bíi ìlù bíi ṣẹ̀kẹ̀rẹ̀ bíi omele bíi agogo bíi àkúbà bíi jáàsì bíi yáàlù bíi gángan bíi bàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a rí nínú wọn ẹni tí wọ́n sọ gbogbo ẹ̀ rẹ̀ náà lẹ rí nìsín sọ fẹ́ lómi kó orin ọ̀dà orin takò ẹ̀sìn Islam yóò lóun ò tí kí o débẹ̀ ẹ gbọ́rọ̀ kí o mélòó náà ló kí tẹ́lẹ̀ náà irọ́ lásán tó ń tanra rẹ jẹ ilẹ̀ dá ìwọ náà ń pera rẹ lẹ́ni mẹ́sì. àkàràmọ́kùnmọ́ sanabi ń sọ eléyìí pé ń fi ń kanrin mọ́ wọn lápá ni pé kí wọ́n tẹ̀síwájú àfi ń sọ fún wa pé tí wọ́n ń ṣe wọ́n dáa tí wọ́n sì gbọ́dọ̀ jáwọ́ ń bẹ̀ ní ti fi hàn wá ni pé kò dáa ẹ gbọ́dọ̀ jáwọ́ ń bẹ̀ o torí ẹ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ lọ́ ń gbọ́n o lọ́ ń gbọ́n o ẹ wọ́n sọ pé hàn àti ṣe pé ìyàwó là ń gbé ẹ̀yìn ó pe léré náà ni ìyá ń jẹ fámìlì rẹ ẹ̀mí ti kàn ọ̀mí tó lè ṣe fún wa tó fi sàánú wa ọ wa lọ pe léré wa eléré mi nísìn owó tí wọ́n fi pè é kò ní dín sí one million subahana allah ilaadi mọ́sálásí ó sì sí ládùúgbò yín wọ́n bọ́ ọ sọ títí títí tí ọkọ̀ ti kún ọkàn fi mú dáhùn kọ̀ọ̀rọ̀ alẹ̀ dípò pé ọkọ̀ mọ́sálásí títa bá da one million sílẹ̀ pa afẹ́ fi kọ́ mọ́sálásí sáàní ra alẹ̀ ńbẹ̀ ká tún kọ́ mọ́sálásí débì kan ọwọ́ àlọ́ fi pè léré wa eléré náà òun náà ti gbà pé àfa yóò ti gbà pé ẹ̀rọ ohun àwọn eléré ni ohun ẹlòmíì yóò máa kú ní gùgùgùgù nígbà tó ti mú mú kú mu so wọ́n wá máa lùlù sí ọ́nbàdì òun náà tún máa béèrè pé lẹ́yìn one million tẹ́ san fún un àwọn ata lọ́tọ̀ kulú àwọn ta ni gbajúmọ̀ lu yín tẹ́ pè wá táwọn náà wá ń kalẹ̀ nítorí pé àwọn ò ní wá lásán àwọn tún wò pé àwọn tún fẹ́ pàjù iye owó tẹ́ san lọ bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tó ìwọ náà ó tún lọ pé gbogbo olówó jáde gbogbo àwọn èèyàn pàtàkì ń lu yín àwọn náà tún wá jókòó ságbo wọ́n máa wá pè ọ́ wọ́n máa kì í mẹ́sàn-án mẹ́wàá ah! ó yẹ ká ronú dáadáa náà. ní ìsìn eléré tẹ̀yìn lọ pè wá tẹ̀yìn san one million fún ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà mí mọ́tò tó yẹ pé wà ní nàìjíríà ló ń gùn wà ní nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n mọ̀ ní wà ní wà ní lọ pẹ̀lú mọ́tò wo ni wọ́n ń gùn tí ò sí irú rẹ̀ ń lò lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ náà tún wá yóò tún máa ẹni tó gun kẹ̀kẹ́ lẹ́mu wá yóò tún máa fowó mẹ́ni tí ó gun Rolls Royce yóò máa fowó máa lórí subhanallah ọlọ́run jẹ́ agbọ́n ẹni tí ń tàn wá jẹ ti gbọ́n àwọn ẹni tí wọ́n ń tàn jẹ ní kọ́lọ́ má jẹ́ kí wọ́n kú sóko àgọ̀. akramakumullah wọ́n mọ àpòkọ rẹ ẹ wọ́n tó ń jẹ́ burẹ́mà burẹ́mà ọmọ aláàní ọ̀ mọ́kọ ara rẹ tẹ́lẹ̀ náà tábà wá pé ọ̀la kakù wọ́n máa pe Ibrahim ọmọ aláàní ẹ Ibrahim ọmọ aláàní ẹ bí wọ́n ṣe ń pè ọ́n orí ọmọ wa wú yọ́n máa kó jáde yọ́n máa fowó lẹ lórí yọ́n máa fowó máa lórí àwọn èèyàn máa sọ pé aláàjì ah owó yìí pọ̀ ó lè tún sọ pé tẹ̀bà gbẹnu lọ́nbẹ̀ mo lè fowó ba tìyín náà jẹ subhanallah bẹ́ẹ̀ ni kìí ṣe lásán kìí ṣojú bọ̀rọ̀ àwọn ti fògùn mú ọ wọ́n ti didiri ní kéètì orí rẹ njẹ́ wọn bá ní kò ṣe náà lọ́ọ́ máa ṣe ń gbà ń bá tó délé ní ọmọ fún gbogbo ètò kù nínú àkáǹtì òun lòún ti ná dànù. tó kọ́lọ̀ ń jẹ́ agbọ́n o tí islam ọ̀gá tẹ̀ wá sí ilé ìwọ̀gàn sọ́gbà làkà yìí à ń bọ̀ sí bọ́sí pé islam sọ pé ìwọ̀ ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ jáde. wọ́n á ní ẹ ṣé eléyìí máa ń kọrin ìjẹ́ máa ń fa ayé alukurani lọ́wọ́ sọ di kíni lọ́wọ́ sọ di kíni ọmọ pé ṣètọ́ nìkan ọmọ ayé alukurani ṣètọ́ nìkan ọmọ ayé alukurani tó o bó wa lọ́wọ́ ajẹ́ ńgbà tí bàbá olórin ń ka ayé alukurani lọ́wọ́ sọ di kíni. tọ́ wáyé o ẹ̀rí pé tí àwọn èèyàn máa ń ṣègbéyàwó tí nǹkan ìdùnnú bá ṣẹlẹ̀ wọ́n máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ gbà láti rí i pé àwọn ya fọ́tò wọ́n ya fọ́tò eléyìí tí wọ́n máa gbé ká fọ́tò tí wọ́n máa fi hàn wípé ọjọ́ báyìí lágbájá àti lágbájá wọ́n fẹ́ wọn fọ́tò ọjọ́ tá à ń ṣègbéyàwó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lábẹ́ òfin ọlọrun bá wa kò tọ́ o fọ́tò yíyà yẹn kò tọ́ ẹ̀yà àfi bá jẹ́ pé fọ́tò tá a fẹ́ yà yẹn túláàsì ló bì í. kíláàsì ló bí bí kọjá pé nísìn àfẹsẹ̀ pásítọ̀tù tá a àjò wọn á ní ká ya fọ́tò wa àbí kọjá pé èèyàn èèyàn wọn fún yàn ní id card lẹ́nu sẹ́tì yẹn ṣe wọn á lẹ̀ fọ́tò mọ́ fún lè bá àdáyàn mọ̀ yàtọ̀ àbí kọjá pé ẹnìkan dáràn wọn á fẹ́ declare wanted wọn á ya fọ́tò rẹ̀ lọ́nà táwọn èèyàn fi dá mọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó burú nù àwọn eléyìí báyìí ọmọkọ kàfínú fẹ́dọ̀ lọ jókòó síwájú kámẹ́rà kí wọ́n máa yà ọ́ ìsìláàmù ọ̀faramẹ́lẹ́ yìí báyìí ó lè wọ̀ ni ẹ̀ẹ́n tí ò bá yí ẹ ilé ayé táwa wá ilé àdánwò náà ni torí pé kìí ṣe gbogbo nǹkan tó máa ń fẹ́ náà ni ọjọ́ ẹ̀tọ́ àfi tó bá jẹ́ pé wọ́n máa ṣẹ̀ṣì téèyàn bá ń ṣẹ̀ṣì nítẹ̀sìn sọ náà lọ́tẹ̀lẹ̀ so àwọn apàdà wàá pàdé ńjọ̀gbìn lè bóyá ẹni tí ń tẹ̀lẹ́sìn lọ́gbọ́n ni bóyá wọ́tọ̀ ọ̀tako ńlọ́ba gbọ́n ọlọ́wọ́n bọ́ padà fi yé gbogbo wa ń gbọ́ bá dijọ́ gbìn dàrú kìyàmù o lè lo kámẹ́rà rẹ láti ya sánmà o lè lo kámẹ́rà rẹ láti ya òkun ní fọ́tò o lè lo kámẹ́rà rẹ láti ya àwọn òkè ńláńlá ní fọ́tò ó sì lè lo láti ya gbogbo nǹkan tí ó bá ti jẹ́ abẹ̀mí ṣùgbọ́n tó bá ti jẹ́ abẹ̀mí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa kò ká kè sára o Ibn Umar radiyallahu anhuma ọgbà ẹgbà wa kan wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa ولا نبي صلى إن الذين يصنعون هذه الصور يعذبون يوم القيامة يقال لهم أحيوا ما خلقتم متفق عليه Ànábì ní dájúdájú àwọn ẹni tí ń ya àwọn àwòrán wọ̀nyí Ọlọ́run bó fi àjẹ wọn tó bá di ọjọ́ gbẹ̀ndà kìyàmọ̀ Ọlọ́run bó sọ fún wọn pé ẹ fẹ́mi sí ń tẹ́ ẹ dá lára nígbà wọn bá ti wá lè fẹ́mi sí lára Al-Imam Al-Bukhari àti muslim ló gbà wá tó ara àwọn òfin ọlọ́run táwọn ń kà nìyẹn táwa wà á tá a lè dànù sí láì tẹ̀lé ìdènà tó fi dàbí ìgbà tó ṣe pé àwọn nǹkan tí wọ́n ń gbọ́ ó ń ṣe ọ́ lè mà torí pé òkúkú mà nípa ẹ̀sìn ọlọ́run ẹni tó sì mà nípa rẹ̀ kò sódodo fún ọ ìdí nìyí tó fi jẹ́ pé kọrí ń kọ̀dí lọ́pọ̀lọpọ̀ ṣẹ́sì ẹ̀sìn ọlọ́run kò yí padà kí ẹ̀sìn nǹkan tuntun ó ti wà látijọ́ tí islam ti wà tó bá wa gbọ́ rí náà lọ gbọ́ ọjọ́ kan náà lèyìn á gbọ́ òfin ọlọ́run sínú tó gbọ́dọ̀ tẹ̀lé kọ́lọ́n kó sèmi pẹ̀lú rẹ lólórí rẹ. ìwọ lọ́jọ́ lórí àwọn obìnrin o wípé wọ́n máa fi ọwọ́ ara wọn tu oyè rún péǹpéjú wọn kọ̀tọ́ o kọ̀tọ́ fáwọn obìnrin kí wọ́n máa fọwọ́ ara wọn tu irun péǹpéjú wọn látàrí pàǹsoge tá nírú oge eléyìí kò sí nǹkan kan tá a fẹ́ fi léyìn sí i bákan náà ìwọ ló jẹ́ lórí obìnrin o kọjá pé wọ́n máa lo wíìgì wọ́n máa lo wíìgì sórí wọn ọ̀tọ̀ ni irun ti ń bẹ lórí ẹ̀ yẹ wàá gbé irun kan sórí ẹ lè rí téèyàn dúdú ni yẹ wàá gbé irun kan sórí bí irun òyìnbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wíìgì irun èèyàn dúdú ni wọ́n máa ń ṣe síbẹ̀ tẹ́lẹ̀ ní ìsìn tí wàá doríṣiríṣi wọ́n lè gbé irun sórí bí irun òyìnbó ó lè jẹ́ dúdú ó lè jẹ́ brown ó lè jẹ́ funfun lóríṣiríṣi haramu lélẹ́yìí lábẹ́ òfin ọlọ́run lọ́ngbọ̀n o gbogbo oge tó bá fẹ́ sí fọ́ọ̀mù lórí pé ntọ́lọ̀ ń fún ọ náà lòfin sòge ìsìnkú àlọ́ gbẹrun kírun kan wà lọ gbé sórí Islam ó tún ṣe léwọ̀ fóbìnrin láti máa ṣe attachment kọ́ ọ máa fi irun kúrun àbí kọ́ ọ máa fòwú kúrun àbí kọ́ ọ máa fi rọ́bà kúrun lọ́nà tí irun rẹ̀ ó fi gùn ju bó ti ṣe wà lọ haramu lélẹ́yìí lábẹ́ òfin ọlọ́run ọlọ́run láàánà gbogbo obìnrin tó bá ṣe bẹ́ẹ̀ kódà kò má lórí ẹni tó ṣe bẹ́ẹ̀ o ọlọ́run tún láàánà ìyáàdìrì tí ń bá wọn fi kún ẹlẹ́ẹ̀mọ tí ń jẹ́ láàánà ọlọ́run bó lé wọn kó nù kẹrin irun orí yín náà lẹ́ẹ̀ máa fi soge ẹ gbọ́dọ̀ múrun mí kẹ́ fi kúnrun yín ìbáàjẹ́ irun èèyàn ìbáàjẹ́ irun ẹranko ìbáàjẹ́ òwú ìbáàsì jẹ́ ẹ̀yìn wọ́n ti pè ìbáàjẹ́ rọ́bà lẹ́ẹ̀ kúnrun tí irun fi wá gùn ju bó ti ṣe wà lọ tí irun orí yín tọ́lọ́wọ́n bá fún yín tẹ́ bá ti lè fi nǹkan kan fi kún tó bá fi gùn ju bó ṣe wà lọ èèyàn ti wà bẹ́ẹ̀ pọ́lọ̀ ńlá nù. akramakumullah á rí i pé láyé ìsìn náà nìsín oríṣiríṣi ló tún ti wọ inú à àwọn obìnrin ọ̀kan tún wà tó yẹ kó wọ́n sì irun wọn bí irun dada wọ́n wà dada láìsí irun ìsìláàmù ọ̀farama kí mùsùlùmí ó ṣe nítorí pé nínú kọjá pé irun orí rẹ iná lọ sọ di dada àbí kó jẹ́ pé irun míì iná ló gbé sórí rẹ tó sórí rẹ dorí dàda tó bá yẹ pé irun rẹ ló fi irun míì kùn tó fi di dàda ó ti wá bẹ́ẹ̀ pé ó fi irun kúrun ọlọ́run láàánà rẹ̀ tó bá wá jẹ́ pé irun orí rẹ náà ni wọ́n bọ̀ dadalize ìsìláàmù ọgbà wípé kéèyàn fọwọ́ ara rẹ̀ kó fi dadalize irun rẹ̀ torí pé ọ̀ barun jẹ́nu òfin ọlọ́run ọba sì dá lórí wípé gbogbo ẹni tọ́lọ́run bá fún un kó tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ ni súnà anábì sallallahu alaihi sọ fún wa kò sínú títọ́jú oorun kọ́ dadalize ẹ̀ ṣé kírun ó jẹ́ dàda ó jẹ́ nǹkan rẹ̀ ni kí ni tó máa dàda irun ta kókó mọ́ ọ lórí ọ̀ọ́yá irun títí tí irun fi ta kókó mọ́ ọ lórí wọ́n wá lò di wọ̀lí à wọ̀lí ìṣètọ́nì nìyẹn kí wọ́n á lè léyìn oúnjẹ mọ́ àníkó tọ́jú irun rẹ kí irun dùn wo lórí rẹ ọ̀rọ̀ àlọ́ sí irun ní irun dada wọ́n ti wá lè tuntun bani lọ́kàn jẹ́ láyé sí i ó ní káwọn obìnrin bẹ tí tọ́jú pé obìnrin mùsùlùmí ni wọ́n ń lo jìlbáàbù wọ́n ń lo gbogbo ẹ̀ wọ́n wá ní dada ní irun wọn ọ̀kan nu àwọn obìnrin níjẹ́ ń sọ eléyìí fún mi kékeré ń dákun káfi kún dání lẹ́kùn àwọn obìnrin ti ń dadalize irun yìí ah dadalize báwo kí ló wá fẹ́ sọrun rẹ di dada sí ìwọ obìnrin tó lọ ń dada tó yẹ kọ́ kọ́ máa wẹ̀ dada kọ́ máa túnrun rẹ sí máa máa lọ sọrun di dada bákan náà ọlọ́run tó ṣe léwọ́ kéèyàn máa fínra èyí tí wọ́n máa ń pè ní tàtú tọ́lọ̀ ya gbogbo ẹ̀ sára lóríṣiríṣi haramu ni o torí pé ni la'ana Allahu al-washima ẹni tó bá ní fínra àtẹni tí ọtọrọ kí wọn bò ń fínra Ọlọ́run lànà wọn. lábẹ́ bẹ́ẹ̀ iná ni ìlà tá à ń kọsẹ̀ kẹyìn a gbọ́dọ̀ má màmá kọlà sáwọn mọ̀lẹ́kẹ̀. a sì dúpẹ́ fọlọ́ ẹ̀rí pásá ń kọlà ń kọlà ń kọlà náà ó ti ń parí láàrin àwọn Yorùbá náà a dúpẹ́ fọlọ́ so Islam ò farama mọ́ Islam nìyẹn tó bá pé mùsùlùmí bá nìwọ̀ o Islam ò fara mọ́ pé ká máa bula sọ́mọlẹ́kẹ̀ Islam ò fara mọ́ tó bá jẹ́ pé ká fínra lásán islam ọ̀faramọ́ bó wàá nílà islam ọ̀faramọ́. bákan náà káfọwọ́ ara ẹni káfi káfi mú kéyìn ó pèjì ọlọ́run ọ̀dá eyín wa ní tó ti pèjì láti pìlẹ̀ wọ́n wá lọ bá wọn fáìlì ẹ̀ àyàn kan wà tọ́jẹ́pọ̀ wẹ́gán wọ́n á fi gé eyín yẹn láàrin wọ́n fi là á yóò fi wá pèjì àdá yóò fi pèjì àbáàdì eléyìí ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba wa ìsìláàmù tún ṣe léèwọ̀ kọkùnrin àti olóbìnrin á máa o ìsìláàmù tún ṣe léèwọ̀ pé ká dé èékánná sí kọ́ wá gún sọ̀ǹbọ̀lọ̀ sọ̀ǹbọ̀lọ̀ tí èékánná wa ti ń bẹ lọ́wọ́ wa èékánná kò gbọdọ̀ tayọ ogójì ọjọ́ lọ́wọ́ wa o torí kọ́ takọ àdámọ́ mi yàn. kọkùnrin ọmọ wa sọ obìnrin haramu ni o kóbìnrin ọmọ wa sọ ọkùnrin haramu ni o ọlọ́run ọba ṣe gbogbo eléyìí léèwọ̀ kéèyàn ọmọ wọṣọ ọdún máa ń ká wọmi ó tún mi wò mọ́ ń fẹ́ kí n dá yàtọ̀ ní gbogbo òlú yìí pẹ̀lú aṣọ tí mò ń wọ̀ haramu ni gbogbo nǹkan tó bá sì tọ́ka sí fún nínàkúnà ni ọ́ ó ń lòkulò ni ọ́ haramu náà ni o. kò sí tó burú kíkẹ́ kí ọkùnrin kó fa irun tí ó bá fẹ́ kúrò lára rẹ̀ bóyá irun yìí báyìí ẹ̀yìn ló wà àbí àyà ló wà àbórí itan rẹ̀ ló wà lópin ìgbà tó bá ti sẹ́ pé kìí ṣe irun àgbọ̀n rẹ̀ irun àgbọ̀n tá a sì gbà lérò náà ni irun tó bẹ̀rẹ̀ látòrí àgbọ̀n títí tó fi débi tí àgbọ̀n ti pààlà pẹ̀lú ọrùn àti irun tí máa hù lójú lópin ìgbà tí ọba ti hù níbi tí irun kì í ti hù bíi kí irun máa hù kó bomú rẹ irú eléyìí ló lè fà sẹ́yìn. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run bá ọlọ́run kan bá a sàn olùmọ̀ alẹ́ sàn lórí jáde wọn pé ní dáadáa mo fẹ́ béèrè pé nígbà tí ẹ ti ń bá mẹ́nu bọ̀ ọ̀rọ̀ bọ̀ wọ́n fẹ́ béèrè pé irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ fún wa yìí àtàwọn ìta àti máa ń gbọ́ síwájú ṣé ó ní í ṣe pẹ̀lú àwọn abalẹ̀ èèyàn kan nínú Islam tá a ti mọ̀ mọ́ ó kọ̀ọ̀kan ni àbí gbogbo mùsùlùmí jẹnẹra ní ọjọ́ ọ̀ràn yẹn lórí. ṣé pé bíi pé alùsùnà lásán là ń bá wí rárá o rárá o mùsùlùmí pátápátá lẹ́yìn náà gan wọ́n bá ṣe súnà kí ló ń ṣe kí ló islam nù islam ni súnà súnà ni islam ẹni tí ò bá ti tẹ̀lé ta nàbì sallallahu alaihi wa sallam kì í ṣe mùsùlùmí ọ̀rọ̀ táwọn gbogbo mùsùlùmí ní báwò kọ́dà ẹni tí mùsùlùmí wọn náà gbọ́ tiẹ̀ fi kẹ́kọ̀ọ́ tí wọn náà bá di mùsùlùmí bó ṣe yẹ ọ máa ṣe nù torí tá a bá sì ti ṣe islam kò sọ́nà tá a fẹ́ gbà tá a fẹ́ fi sórí rẹ̀. akramakumullah ọ̀rọ̀ tá à ń sọ gbogbo yẹn lọ́ba wí. iná la fi pe ètò wa ní hudan wa bushra ìfinimànà àti ìró òdùnnú fẹ́ni tó bá tẹ̀lé ìfinimànà. alhamdulilah bákan náà nígbà tí n bá mẹ́nuba nípa tí èèyàn gbọ́dọ̀ máa ṣe a fẹ́ béèrè pé ìrántí mẹ́nuba ẹyọkan àbí síbọ̀ wájú ni pẹ̀lú tó ti gbalé gboko nísìn àṣà ara bíbó a rí lọ́kùnrin a rí lọ́kùnrin. aláyẹrẹ ń bọ̀ aláyẹrẹ ń bọ̀. àjẹ́ wípé gbogbo tí ń bá wa sọ ìyẹn ara lé ẹ̀já gbìyànjú ká máa mú lò ká máa tẹ̀lé ibẹ̀ ni oríire wà fún wa àti ọ̀nà mọ̀ àrígbọ́n sì jòyè wa pé tó gẹ́gẹ́ bí àṣà táwọn kan máa ń dárí pé tó àwọn olè máa ṣe ìyàwó káwọn máa ṣèkó mọ ìgbà tí èèyàn bá wa pé tó ìyàwó ká dunnú pẹ̀lú òdiwọ̀n bọ́ọ̀lù ọba ṣe ní ká dunnú ká má jẹ́ ẹni tí wọ́n máa dunnú bíi wèrè torí pé táwọn náà bá wòye sí i ìwọ náà kíyèsí jó tó bákan náà wọ́n sì fa àwọ̀ ọkùnrin náà létí nítorí ká má fi eléyàn sẹ̀rí nítorí àwọn èèyàn kẹ́ńbẹ́ tí wọ́n tún gbọ́ sábẹ́ pé ṣe bí wọ́n ní wọ́n ń du sákàrà nígbà wọ́n ṣe ìyàwó wọ́n lóbìn ń lùlù fún obìn ẹgbẹ́ rẹ̀ láyé ànábì sallallahu alaihi wasallam wọ́n sì jẹ́ yíwa pé tó kéèyàn má jẹ ẹni tí ó yà dógó láàrin àwọn obìn ìwọ náà wò ṣe sí rẹ nígbà wà láàrin wọn tó lóun lùlù fún wọn ọlọ́ba kó sọ wa ń bi tí ò da káàánú ó sì jìnnà sáwọn wàkiwà ilé tí mọ́mú yẹn wọná láti ilé ayé kò tó di pé yẹn kú kọ́lọ́ba kó sọ wa ń bẹ̀ nígbà ní àdúró sí ní alẹ́ tòní ẹjá pàdé àwọn olùmọ̀ àsìkò yìí ní ọ̀la